gbajúgbajà obìnrin onítìátà ni Wùmí Àjíbóyè ó mà ti tú àṣírí lórí ìròyìn tó ń lọ níta o wípé ó yan ọ̀gẹ̀gbẹ̀ onímọ́tò ìpínlẹ̀ Èkó Alhaji Musiliu Ayinde Akinsanya ẹni tọ́pọ̀ èèyàn mà sí MC Olúọmọ ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀ tó sì jẹ́ kó di mọ̀ wípé káwọn èèyàn má bà orúkọ òun jẹ́ kó sì má fi ìròyìn ẹlẹ́jẹ̀ kàfi bàyí òun jẹ́ ẹ rántí pé lẹ́yìn tí Wùmí Àjíbóyè tó jẹ́ ìyàwó gbajúgbajà òṣèrékùnrin ní Ṣẹ́gun Ògúngbè tó ṣe òkú ìyẹ́ ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí MC Olúọmọ tó lọ síbẹ̀ ìní awuyewuye mà ti ń lọ táwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára sì ń gbé wípé àwọn méjèèjì yan ara wọn lálẹ́ kódà wọ́n sọ débi wípé MC Olúọmọ ló gbé ìnáwó òkú bàbá Wùmí Àjíbóyè tí wọ́n sì ní òun náà ló ná owó fún Wùmí Àjíbóyè láti ọdún díẹ̀ sẹ́yìn ṣùgbọ́n nígbà tó ń fò èsì Wùmí Ajíbóyè ní bó tiẹ̀ di pé òun kò fẹ́ fèsì ṣùgbọ́n nítorí pé ìròyìn náà ó ti ń tàn kiri wọ́n sì ti fẹ́ fi ba orúkọ òun jẹ́ ni ló fẹ́ jẹ́ kóun sọ̀rọ̀ obìnrin náà ni kò sí ọ̀rọ̀ ìfẹ́ kankan bó ti wù kó kéré mọ́ láàrin òun àti MC Olúọmọ ṣùgbọ́n jẹ́ kó di mọ̀ pé aláàánú òun tó máa ń ràn òun lọ́wọ́ gidigidi ni MC Olúọmọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ẹni ọ̀gá onímọ́tò ìpínlẹ̀ Èkó náà ti ṣe fún òun ṣùgbọ́n gbogbo nǹkan tóun ṣe láyé iṣẹ́ òògùn òun ni o kì í ṣe pé MC Olúọmọ ló náwó fóun bẹ́ẹ̀ sì rèé ó ní kò sí àjọṣepọ̀ kọ̀ọ̀kan kankan ìyẹn àjọṣepọ̀ ọ̀fẹ́ kankan kò sí ní àárín àwọn tó sì gba gbogbo àwọn oníròyìn sọkúsọ tó ń gbèrò yìí náà kiri pé kí wọ́n lọ ṣọ́ra wọn o nítorí pé aláàánú lásán ni MC Olúọmọ jẹ́ sóun tí kò sí ọ̀rọ̀ ọ̀fẹ́ kankan láàárín àwọn.